Ile na papilo, wetin I know be say, my guy dey blow. I say the man, I say the man, I say the man, he enter the net. I say the man, he carry the ball. I say the man, he carry the ball. He go to the right, he be number one. He go to the left, he be number two. He go to the middle,